الله أكبر فبشرهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم السوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد خلق الله سيدنا محمد وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته a fi dédé àsìkò yìí fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah a sì gbé ògo fún ọlọ́run títóbi ni fún ọlọ́run ọba tí ò nígbàkejì ọba tí ò lórogún àwa tó ìkẹ́ ẹ̀gẹ̀ fún anábì wa muhammad ẹni ọlọ́run ọba gbéga láàrin gbogbo àwọn anábì rẹ̀ ẹni ọlọ́run ọba ṣe láṣíwájú tó sì ṣe ní anábì òdodo ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kọ́lọ́mbà anábì wa muhammad àti gbogbo àwọn sàṣàlá rẹ̀ gbogbo àwọn tí wọ́n ṣe wàhálà tí Islam fi di rọrùn akígbóyin bàbá wa ìyá wa tẹ mọ́ sábà tẹ́tí sí ọ̀rọ̀ wa ní gbogbo wa àti túndé lónìí lábẹ́ àṣẹ tọlọ́hun lábẹ́ agbára tọlọ́hun láti wá sọ ọ̀rọ̀ tó níyebíye lórí fún wa gẹ́gẹ́ bí àṣẹ máa ń wá ní gbogbo wa akíra wa wípé ká kú àsìkò dáadáa tá a wà yìí wọn ló ń kásìkò náà báyìí nìkan kan wa lára mu gbogbo tí lò kó tuntun náà lè mọ amútó gbogbo tí lò kójú náà lè mọ ọ̀rọ̀ tó ọlọ́run jẹ́ ojú ojú àlàáfíà ojú ojú ìfọ̀kànbalẹ̀ ojú ojú òdùnnú fún gbogbo wa a kí gbogbo ẹ̀yin bàbá wa tí ọlọ́run bá gbé islam lé lọ́wọ́ àgbẹ̀ látòrí bàbá wa ìmáàmù àgbà tìlú àjàṣẹ́ tá a fi tọ̀ọ̀tọ̀ dárúkọ wọn bàbá Josefa Hamza ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ bàbá jìnnà àwa kí bàbá wa àgbà àwọn ìmáàmù bàbá Sanusi Lando àfihàn bàbá méjèèjì yẹn fi kí gbogbo ìmáàmù látòkè lélẹ̀ àwa kí gbogbo àwọn afá tẹ̀síìrì lọ́kàn òjọ̀kan àwọn afá akọ́mọlẹ́kọ̀ọ́ àwa kí gbogbo ẹ̀ bàbá wa náwó àdínì tí ọlọ́run bá fi islam fi rán yín tẹ̀yìn náà wá jẹ́ alábòójútó islam lọ́kùnrin lóbìnrin ní gbogbo tí ẹ yẹ ká dé ọlọmọṣàbà wa pẹ̀lú yín lọ́wọ́n ní fínlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn yín ṣàdúrà fún àwọn afá wa tí akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn bàbá wa àgbà alọ́mọ́lẹ̀ ìgbàgbé bàbá wa alhaji shitu sani tọ́wọ́ wọn ṣètò ẹlẹ́rọ ọlọ́njẹ́ kálíkì á máa dà fún wọn àwọn ọmọ Khalifa Ahmad al-Fatih ṣètò sáání ọlọ́njẹ́ kálíkì á máa dà fún wọn náà gbogbo àwọn afáà wa lọ́kàn ọ̀jọ̀kan lọ́kàn ọ̀jọ̀kan tí wọ́n ti lọ sálíkì á mọ̀ lẹ́ni tá a rántí nu àtẹni tá a rántí ọlọ́njẹ́ kálíkì á máa dà fún gbogbo wọn àwa ṣàdúrà gbogbo àwọn bàbá wa tó ṣẹ́kù lágbo Markaz lónìí àti gbogbo ọ̀dọ̀ àfáàtà gbégbá ìmọ̀ lágbàáyé ẹ̀mí gbogbo àláfíà ara lọ́mọ ṣàbà àjogún ẹ̀ ọ̀làlá ìlàhà ìlọ́lọ́ ọlọ́njẹ́ ń jèrè wàhálà tí wọ́n ṣe lé wa lérí kàńtì láyé kàńtì rẹ̀ lálùkìá. bẹ́ẹ̀ ni nígbàgbé láláì ṣàdúrà fún bàbá wa tọ́lọ́run bá gbéṣẹ́ dáadáa yìí fi rán bàbá wa alhaji abdulrozak àtọmọ ayọ rẹ̀ alhaji musa kárí gbogbo ọmọ bàbá wọn látòkè délẹ̀ aji yaakub aji abdulmujib kárí gbogbo ayanyan láì dẹ́nìkan sínú gbogbo wọn ẹ̀mí gbogbo àláfíà ọlọ́mọṣàbà àjogún ẹ̀kọ́ Sunna TV nílẹ̀ yorùbá nílùú benin ọlọ́run níjẹ́ ojú náà láéláé ṣàdúrà gbogbo àwọn tẹkinisíyàn wa àti ìyá wa tí wọ́n ń gbà wá nínú tẹlifíṣàn náà ní gbogbo wa ọlọ́run ẹ̀mí gbogbo àdáfẹ́ ọlọ́mọṣẹ́ àbá àjogún ẹ̀ fún alibarika tó pọ̀ ọlọ́run jẹ́ ó kárí gbogbo wọn la ilaha illallah àwọn aláàbúrò àwọn ọ̀sìn jama ọ̀rọ̀ tá a gbé wá lónìí òun náà ni ohun táyé nídìí òun náà ni táyé ń gbòǹgbẹ́ rẹ̀ òun náà ni tó ṣọ̀wọ́n láti lò òun náà ni nígbà tó bá wà nínú nǹkan nǹkan náà níyì nǹkan náà á já síbi ayọ̀ a sì já síbi ìdùnnú ṣùgbọ́n ká tó máa lọ alhamdulilayi mu almuhizu alhamdulilayi muhizu man ataahu. alhamdulilayi muhizu man ataahu wattaqa. ọpẹ́ ni fọlọ́hún ọba àwọn náà ọba tí máa ń gbé èyí fún ẹni tó bá tẹ̀lé rẹ̀ ẹni tó bá bẹ̀rù ọlọ́run ọlọ́run asọ́ọ́dẹ́ni asọ́ọ́dẹ́ni àpọ́nlé. wọ́n mú sí lu mẹ́nìkan. akhlafa amúrahu wa asọ́. ọlọ́run bá ti dúró nídúró ó dúró nídúró ẹni tí ó yẹpẹrẹ gbogbo ẹni tó bá yapa sọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹni tó bá lòun ò ní tẹ̀lé aṣọ ọlọ́run bá pé ìrìn ẹ̀ṣẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ lòun máa hù láyé ọlọ́run ó dẹni yẹpẹrẹ ó dẹni àdánù. mùjìbù dáwà tá dá ìzà dá. ọlọ́run ní gbogbo ẹni tó bá dáwọn ọlọ́run ọba mọ̀ ní ọba tí ọba tí ń ọba tí ń dá ẹni tí ń ṣìpẹ̀ fóun ọlọ́run ọba lóhùn ẹni tọba tí bá ń ṣìpẹ̀ fóun òun a máa dá lóhùn tó bá dá òun ọlọ́run bá mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run náà ó gbẹ̀bẹ̀ rẹ̀ nígbà tó bá bẹ̀ wàhálì máa ń ta wá já ilé ìwọ ṣẹṣẹdá. ọlọ́run náà lọ́ba tí ó fi mana talent talent talent tóun fẹ́ fi mana náà lẹ́ni tó bá mà gbọ́dọ̀ òun ọlọ́run ọba ní ìmọ̀nà wà tó mà pọ̀ òun ọlọ́run ọba lòun máa ń fi àṣekò ń gẹ̀ẹ́rẹ́ òun lòun máa ń fi ní mana tó bá mọ̀ bẹ́ẹ̀ tó dojú ọ̀rọ̀ kọ ohun tó wá lọ sọ́dọ̀ tòun ọlọ́run ọba ọlọ́run ló wọ́n fọ̀nà mọ́. wà muhakkiku rọjà o máa saddaqahu fi mu'amalatihi wà rọjà. ọlọ́run ọlọ́run ọba náà ni òun máa ń mú èròǹgbà taniṣẹ́ èròǹgbà ẹni tó bá ṣòdodo pẹ̀lú òun ọlọ́run ọba nínú ìṣesí rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ìgbésẹ̀ rẹ̀ nínú gbogbo nǹkan rẹ̀ òun ọlọ́wọ̀n ọba náà lòun máa ń mú èròǹgbà ro èèyàn bẹ́ẹ̀ ṣe ń tó bá béèrè òun ó ṣe fún un. mọ̀nà àkúbàlà ilé ìrì kọ́ tàlọ́kọ́ mọ̀nà àkúbàlà ilé ìrì sọ́ọ̀dì kọ́ tàlọ́kọ́. ọlọ́run gbogbo ẹni tó bá dojúkọ òun ọlọ́run ọba pé ọlọ́run ò ibo ló wà kí ló fẹ́ ibo lọ́nà tó dọ́dọ̀ rẹ̀ wọ ọlọ́run ọlọ́run ní kọ òun ó sì pàdé ẹ̀ mi ọlọ́run bá ní gbábí gbábí báyìí yóò sì dọ́gba. wọ́n máa ń tẹ̀rọ kàlí rí àádọ́ òfàkọ̀mọ́ ẹ̀tà máa ń ná. ọlọ́run ní gbogbo tó bá wájú sẹ́lẹ̀ níbi tó wọn ọlọ́run bá kọ̀ níbi tó wọn bá ò tó ṣe pé bá níbi tọ́lọ́run ọba ò fẹ́ pé ọtí ò dáa ṣìnà ò olè ò ìwà burúkú ò dáa tó ń jìnnà sí tó ń jìnnà sí kò aráyè gbére kankan lọ́dọ̀ òun ọlọ́run ọba. àtàwọn fọkàn máa yẹ dàmà náà. ìwà fún un ní nǹkan débi pé òun gan yóò máa yà lẹ́nu pé àmì ah, ò béèrè eléyìí ìgbà eléyìí ọlọ́run gbogbo ohun tí ò béèrè ní nǹkan dáadáa á sì tó mọ̀ pé Ọlọ́run ọba lọ́ba alágbára tó mọ̀ pé Ọlọ́run ọba ló ní òkùnkùn tó mọ̀ pé Ọlọ́run ọba ló ní ìmọ́lẹ̀ tó mọ̀ ọba ibi téèyàn wà tó mọ̀ pé Ọlọ́run ọba ibi téèyàn ò ọba láàárọ̀ ọgbara gbára ọba lọ́sàn lálẹ́ ọba tó ṣe wípé ìmọ̀ abẹgbére kése ń bẹ fún torí pé bàbá gbára lé èèyàn ẹni tá a gbára lé yóò tàbá gbára léèyàn ẹni tá a gbára lé yóò padà rẹ ṣùgbọ́n bàbá gbára ọlọ́run ọba ọlọ́run ọba nìkan lọ́ba tó pé ọba tí ò ní kú ọba tí ò ní rùn ọba tí ò ní tẹ́ ọba tí ò ní sú ọba tí ò ní rẹ̀ tí ò ní dàgbà tá sọ pé àgbà ní dà ọlọ́run ọba kọjá bẹ́ẹ̀. fàyà ayúwà àzá olùkìrọ̀ mọ̀fìlá. gbogbo bàbá mi ń wò bí ọba ní sùúrù kò lè mọ̀nà alẹ́ ọlọ́run bí ọba ní sùúrù kò lè gbára lọ́lọ́run sùúrù ni gbogbo ń tá a kà yìí sùúrù ni ó máa bẹ lọ́hún sùúrù ni ó máa retí ọlọ́run béèyàn bá ní sùúrù kò lè ṣe gbogbo ń tá a kà wípé tó ọlọ́run ọba sọ pé tá a bá ṣe àárọ̀ òun níbẹ̀ tá a bá juwọ́ níbi nǹkan tí ò dáa bá wọn ọlọ́run ọba níbẹ̀ sùúrù ni o ó já sí pé sùúrù tá a fẹ́ sọ̀rọ̀ yìí sùúrù jẹ́ nǹkan kan tó lágbára ọ̀nà gbìyàn bá ní sùúrù kò lè jọ́sìn gbìyàn bá ní sùúrù kò lè kírun gbìyàn bá ní sùúrù kò lè gbàwẹ̀ gbìyàn bá ní sùúrù kò lè lọ sáàyè àsọ́bùnà làwọn ọmọ ìbáṣepọ̀ láàrin ara wa níbi kátàkárà sùúrù ni bí tán bá gbé nájà lánàá kúnná lọ́dọ̀ rẹ bó bá ṣe sùúrù ó bu ẹni tó wá rajà ó sọ̀sọ̀kúsọ fún ó ṣèṣekúṣe pẹ̀lú ẹ̀ bó o bá ní sùúrù pẹ̀lú aya rẹ nílé ìbálòpọ̀ yóò kòrò bó o bá ní sùúrù pẹ̀lú àwọn ọmọ ẹ̀ẹ́dọ̀ta ara yín bó bá ní sùúrù pẹ̀lú àwọn ará àdúgbò ẹ̀ẹ́dọ̀ta ara yín bó bá ní sùúrù pẹ̀lú ìjọba tó wà nú ẹ̀ ó wọn. níbi gbogbo ohun tọ́lọ́wọ́n bá kọ̀ sùúrù láṣẹ là ní fi mutí tó hmm. dùn lẹ́nu ọ̀hún ti mú sùúrù láṣẹ là ní fi ṣe ṣìná ó dùn lọ́dọ̀ ọ̀hún ti ṣe hmm. sùúrù láṣẹ là ní jalè ó dùn lọ́dọ̀ ọ̀hún ti ṣe asọ́bùrù àlà nàwáhí wà nàwásí wà sọ́bùrù àlà àwámi gbogbo ohun tọ́lọ́wọ́n bá paláṣẹ fún wa sùúrù láṣẹ bá fi ṣe o. ìdí nìyẹn ayọ̀ ẹ̀yin ẹni yìí wá tẹ fẹ́ máa tẹ̀lé ọ̀rọ̀ wa yìí ẹgbọ́n tó lọ bá sọ. asaburu kulkun min akhlaqil mu'minin. sùúrù tá sọ yìí ẹ níbà lọ́dọ̀ àwọn kan tó kọjá àwọn olùgbàgbọ́ òdodo lọ ìwà àwọn olùgbàgbọ́ òdodo ni ìṣesí àwọn olùgbàgbọ́ òdodo ni ìwà táwọn olùgbàgbọ́ òdodo máa ń kù àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo táwọn mọ̀ pé bí wọn bá ṣe sùúrù ó lérè bí wọn bá ṣe sùúrù ẹ̀san dáadáa ń bọ̀ àwọn tó bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ bẹ́ẹ̀ àwọn lẹ́bàá sòwò lọ́dọ̀ wọn o. wàhùwà ìmánu yarubutu kálíbàlà amúdébí kọ́ọ̀lìkì. òun náà ni ìgbàgbọ́ kan ìgbà táwọn olùmọ́fẹ́ tó máa sùúrù wọn náà náà ni ìgbàgbọ́ kan tó ṣe wípé máa ń so ọkàn ẹrú tó bá wà lára rẹ̀ ìgbàgbọ́ kan ni tí máa ń so ọkàn ẹrú tó bá wà lára rẹ̀ mọ́ ọba tó dáa torí pé ẹni tá a fẹ́ ṣe sùúrù fún ẹni tá a fẹ́ tẹ̀lé níbi sùúrù Allahu ni Khaliqu ni òun lọ́ba adẹ́dà sùúrù yẹn nǹkan kan ni tí ń bẹ lọ́kàn ẹni tó fẹ́ bẹ̀rù ọlọ́run ẹni tó fẹ́ ṣe sùúrù pẹ̀lú ọba tó dáa. fàlà yadahu yataqallabu wa yatazamzamu. ẹni tó fẹ́ gbé sùúrù sáyà ni ọkàn tí sùúrù ń bẹ nínú ẹni kò gbọdọ̀ wá fọkàn ẹ̀ ńlẹ̀ kó máa wá lẹ̀ sọ́tún kó máa lẹ̀ sósì yẹn ni pé yóò ṣe sùúrù fún kankan kò ní ṣe sùúrù fún kejì kò gbọ́dọ̀ fi sùúrù yẹn ńlẹ̀ ọkàn yẹn ò gbọ́dọ̀ já sùúrù yẹn ńlẹ̀ kó máa fò kiri bí ẹyẹ hmm. zabuzabu àbí kó máa wá yọ bí òrì hmm. àbí kó máa wá dà sọ́tún kó máa dà sósì ó gbọ́dọ̀ jẹ́ kí sùúrù yẹn kó jókòó lọ́kàn rẹ̀ gbangidi kó sì máa ṣe sùúrù ní gbogbo ọ̀nà tí sùúrù bá pín sí. sàwa o àhá tẹ́tìbìrì sàrà. yálà àdùn ló dé bá a ní torí pé àdùn tẹ àdùn a máa dé débi pé apá sùúrù ìka mọ́ ẹni tí ń jìyà tí ń sunkún bọ́ ọlọ́run dá mi lóhùn ọlọ́run kẹ́mi ọlọ́run dá mi lọ́lá tọ́lá àwọn bá lọ dé tán kò ní ní sùúrù mọ́ láti dá ọlá yẹn dúró lérí àlá tọ́lọ́run ọ̀bá mọ́ sùúrù yẹn wà tán yóò máa wájọ láyàlà yóò sọ láti ìdákúdà sùúrù ò ní sí mọ́ láti fi gbọ́ láti fi dúró lọ́dọ̀ ọlọ́run sàwa wàhátọ́ bíi sàrà àdùn lóde ni sùúrù. àwọn oníṣẹ́ láti bèrè dọ́rọ́ jọlá tí ń ṣọlá tí ń ṣọlá tí ń ṣọlá ìnira wá dé wọn ọ oh, gbogbo ọ̀nà tí yóò tá a gbà tá a fi fún nira tó dé yìí tá a fi ní rìnrìn alámàá fún hmm. ìgbà yẹn ní ìmánu wa sọnù yányán yóò wá dẹni tí ó máa wọlé káàkiri yóò máa wọlé káàkiri tí yóò máa fẹjọ́ Ọlọ́run bá sùn káàkiri hmm. yóò lọ́dọ̀ èèyàn yóò fẹjọ́ Ọlọ́run bá sùn hmm. yóò lọ́dọ̀ àlìjáná yóò fẹjọ́ Ọlọ́run bá sùn yóò lọ́dọ̀ igi yóò fẹjọ́ Ọlọ́run bá sùn yóò lọ ibi iná yóò fẹjọ́ Ọlọ́run bá sùn yóò lọ́dọ̀ omi yóò fẹjọ́ Ọlọ́run bá sùn tó wà lọ pátápátá torí pé ìnira dé lẹ́yìn ìgbà tó ti rí. padà تجزع وتتيش به فتردي bẹ́ẹ̀ náà ni ó gbọ́dọ̀ dáàbò bo ara rẹ̀ ó gbọ́dọ̀ dira ẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú sùúrù nígbà tí ìnira bá wà pẹ̀lú ẹ̀ nígbà tí n tí ò fẹ́ bá dé ẹni tó ti lọ lárí tọ́lá wà lọ tí ìnira dé tó sì dé ó gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà tí ò ní fi sọ dìdàkudà tí sùúrù wa lọ tán tá a máa wá gbọ́rọ̀ kọ́rọ̀ lẹ́nu rẹ̀ pé ìjọ́ lòun ṣe ń bẹ báyìí. akíhun náà títí kò kúkú gbọ́. Hmm. gbogbo àsìkárì tán gbélé wa lọ́wọ́ la ṣe kíní yóò padà báwo ni ó ṣe gbà tí sùúrù yẹn yóò dé mọ́lẹ̀ tí ò ní fi sọ̀sọ́ kú sọ sára ọlọ́run ọba tó dáa. fa àṣọ ẹ̀mí rẹ̀ dìyẹ́ lọ́wọ́ á ní òkọ́. bàbá wa sùn ọgbà ẹgbà wa ọ̀rọ̀ kan wá fún wa látọ̀dọ̀ ànábì wa. kọ́lá rasulullah. yóò ní ọlọ́run bá kó máa bá tí fi ń sọ fún wa pé onísùúrù gbogbo ọ̀nà ló fi jẹ́ èèyàn gidi ló fi jẹ́ ẹrú gidi lọ́dọ̀ ọlọ́run ànábì wa muhammed kí adọ́là kún ọlọ́ba sọ báyìí. ajabalẹ̀ amril mu'mini. wọ́n ní múmìnì tẹ̀rí ni ni ọ̀rọ̀ rẹ̀ jẹ́ ìmọ̀ lọ́dọ̀ ọlọ́run ìmọ̀ lọ́rọ̀ múmìnì lọ́dọ̀ ọlọ́run. ìnà amúráwò kò lò ó kọ́ ẹ́. gbogbo ìṣesí tí múmìnì bá gbogbo ìwàsí tí múmìnì bá pọ́ bá bára rẹ̀ orin ni tó bá ti jẹ́ múmìnì tó jẹ́ nìkan tó gbà pé ọjọ́ kan ń bọ̀ wá wá lọ dúró níwájú ọlọ́run ọba àròjọ ọjọ́ kan ń bọ̀ wá rí èrè jẹ́ lọ́dọ̀ ọba tó gbogbo gbogbo tí múmìnì bá rẹ̀ dáadáa ló jẹ́ fún. wàlẹ̀ wa gbogbo ẹ̀dá awàkè lọ́dọ̀ mọ̀náfìkì àárí awàkè lọ́dọ̀ àwọn aládàbàǹgẹ̀bẹ̀ àwọn ẹlẹ́bọ àárí nínú àwọn ẹlẹ́bọ mùsùlùmí àárí hmm. àwa títí tí kò síbi kan tá a gbére tó kọjá ọ̀dọ̀ wọn tó gbà fọlọ́wọn bá pọ́nbélé. ìnà àsábàtì wù sàrà òṣàkàrà fàkànà xayrọ̀lẹ̀ ọ̀hún. alábi wa sọ wa pé ibi tẹ́ ti mọ̀ pé ní èrè ni wọ́n bí tẹ́ ti mọ̀ pé nǹkan gidi la bá lọ́dọ̀ wọn ni wípé ìnà àsọ̀ bá ti wù sàrà gbàtí ìyàwó rẹ̀ bí máa ní ìyàwó ọmọ ló bí máa ní ó fẹ́ kọ́lé orí kọ́ ó fẹ́ rí dùnú ó rí dùnú gbogbo ohun tí ń jẹ́ dùnú tó bá dọ́dọ̀ rẹ̀ ṣàkàrà àfẹ̀mí ìmoore hàn ọlọ́pọ̀ lọ́hùn wọ́n ló ṣe. fàkà àná ẹ̀rọ agbára mi kọ́ fàkà àná ẹ̀rọ lẹ́hùn. tọ́lọ́ fẹ́ gbọ́ lẹ́nu wa náà ni pípa tí dáadáa bá kà wá ká dáa padà sọ́dọ̀ ọlọ́run bá pé ìwọ ló ṣe ó sì já sórí fúnlẹ̀ kan náà. wàyí àṣà abẹ́tí nígbà tí yẹn bá ń bẹ láyé gẹ́gẹ́ bá a ṣe sọ gẹ́gẹ́ bí Quran ṣe sọ pé iná àwọn àlẹ́ wọn ṣe é sọ ìgbà tí bá ń bẹnu ayọ̀ tí ń bẹnu ayọ̀ tí ń bẹnu òdùnnú tí táburú kan bá tún wọnú ẹ̀ láti lè fi mú ìmánì rẹ o ọlọ́run ní bá a bá anábìrin bá a bá a bá ìmánì níbẹ̀ pẹ̀lú sùúrù pẹ̀lú àmúmára pé ṣẹ́báwá kan ìgbà kan la fi ń jayé ìgbà kan ní fi ń ṣe ṣe ìgbà kan ní fi ń dùn tó bá bára rẹ̀ bẹ́ẹ̀ ní sùúrù tó gbé fọlọ́run bá bẹ́ẹ̀ tó ṣe sùúrù fàkànà ẹ̀ ìrọ̀dà ó. ó tún padà já sóore fún bákan náà gbà ah, pẹ̀lú bá a ti fa burú kan tó ó tún da mọ̀ ọlọ́run bala dá ó mọ̀ pa àwọn ọlọ́run lè gbé kó ó mọ̀ pa àwọn ọlọ́run ní gbogbo ẹ̀ ó ṣe sùúrù ah, ó tún padà já sóore fún. wọ́n lè sọ́bùrẹ̀ àhàmẹ́yẹ́jù. káwárí sùúrù tarí ó pàtàkì hárù ṣíṣe ta awúyọ pàtàkì gidi kan tí mùsùlùmí gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà tí ó fi jó sùúrù torí pé gbogbo ohun tó gbọ́ wa yóò padà wọlé tá bá gbogbo taa a fẹ́ dé á débẹ̀ gbogbo ohun tí ń jẹ wá níyà di ń tó rọrùn ó lágbára gan ó sì wúlò wá fún wa. ìdí nìyẹn ìdí nìyẹn ọba tó láyé tó fi alukurani ránṣẹ́ sí wa ó jẹ́ ká mọ̀ wípé sùúrù yìí nǹkan tá a gbọ́dọ̀ máa fúnra wa ni hmm. kò ní sú àwọn ìmáàmù kò ní sú àwọn àfa kò ní sú gbogbo ẹni tọ́lọ̀ bàbá ní ma tó bá ní ma nípa rẹ̀ ó bá àmọ́ kéwú tó bá mọ̀ nípa pé sùúrù la fi ń lo ayé hmm. sùúrù la fi ń gbádùn ayé kùránì ní ká ṣe kínní ká máa sọ àsọ́ọ̀lẹ̀ fúnra wa ní gbogbo wa. fàkọ́dé wa rọ́dà tẹ́wọ́ sí ibi sọ́bùrù fílkùrẹ́ ánìlkẹ́rìmì fi mọ́ọ̀dé ayé. tábà wo ìsọ àsọ́ọ̀lẹ̀ wípé ẹ̀yin mú mi ní ẹ má fira yín lẹ̀ ẹ máa pera yín ṣàkíyèsí ẹ máa sọ àsọ́ọ̀lẹ̀ fúnra yín tábà fẹ́ wo iye àyà tó sọ bẹ́ẹ̀ bí kùránì ṣe tóbi tó gàdàgbà gàdàgbà ni àyà méjì péré lọ́lọ́run bá fi pàṣẹ pé ẹ má wòrà yín nìran ẹ máa wọra yín níran tó tẹ bá wọra yín níran tẹ ẹ bá máa fún ẹ ní sùúrù kan bàjẹ́ ẹ máa pera yín ṣàkíyèsí sùúrù níní àyà méjì péré ló sọ fún anú àlùkùránì pé mùmíní gbọ́dọ̀ máa fúnra wọn ní sùúrù iṣẹ́ ńlá làgbà káwọn wòra níran kọ́kọ́ máa wo ìyàwó ẹ níran kí ìyàwó máa wọkọ níran káwọn náà pé bàbá ẹ sùúrù bàbá hmm. ìmáàmù ẹ sùúrù hmm. ẹ má bínú ẹ sùúrù hmm. àwọn ẹran ẹran lẹ́yìn dà ẹ sùúrù káwọn ìmáàmù máa sọ bẹ́ẹ̀ fáwọn aṣáájú ẹgbẹ́ wọn tí wọn bá ní sùúrù káwọn apẹ̀lẹ́ sákèsí àyè méjì lọ́nà bá sọ náà. àdúgbò máa fi suratil asr. tabawa kọ́kọ́ àbá nínú suratul asr. qala ta'ala. ìtọ́lọ́dún sọ fún wa báyìí. wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr. ọlọ́run ní èèyàn àsọ́ọ̀lẹ̀ ìmọ̀ ṣèkìlọ̀ fúnra yín tẹ́ bá fẹ́ ṣe tàwa sọ ọbẹ̀ làkàkì òdodo ni ẹ fi ṣe ẹ má tìjú ẹni tẹ́ ẹ fẹ́ sọ fún àdéhùn tó wà láyé lónìí nìsín hmm. tábàárà àwọn tí ń fún wa jẹ tábàárà àwọn tí ń ná fún wa àti sòdodo wájú wọn iṣẹ́ òtún dé a máa yí ọ̀rọ̀ a máa darí àyà lọ́bi tí ò lọ hmm. ọlọ́run tàwa sọ ọbẹ̀ làkàkì ẹ fi òdodo fi bára wọn sọ fi bá wọn sọ gbogbo nǹkan tí ò dọ́gba gbogbo nǹkan tí ń yin gẹ lábẹ́ sùúrù yóò padà dáhùn tó gbọ́ lọ́wọ́ ọba tó dáyé sùúrù gan bẹ nínú orúkọ ara ẹ̀ gangan hmm. nínú àwọn orúkọ tọ́lọ́wọ́ bá ń jẹ́ ẹ̀wù tọ́lọ́wọ́ bá lọ gbé sùúrù sí hmm. parí àwọn orúkọ ọlọ́run lọ́lọ́wọ́ bá lọ gbé sí láti fi hàn á pé ìgbẹ́ gangan ni sẹ́wà tó ń fẹ́ ṣe pẹ̀lú wa. wàtáni ọlọ́run tó sọ àsọ́ọ̀lẹ̀ síbẹ̀ mọ́ra yín. ẹ sọ àsọlẹ̀ fúnra yín pẹ̀lú sùúrù bẹ́ẹ̀ ni ẹ máa sọ àsọlẹ̀ fúnra yín pé mọ̀lẹ́bí kì í ṣe ń tà fi ṣeré kì í ṣe ń tà fi ráre ẹ sọ fúnra yín ti yọ ara yín níbi òdodo sísọ níbi àsọlẹ̀ fún fúnra níbi sùúrù. kọ́ni abẹ́rẹ́ àwọn àrùsùlẹ̀ wọn ń ó kún ara ẹni ló yẹ ká ti hmm. pa gbogbo àwọn ànábì pé àkọ́kọ́ ohun tí mo fẹ́ sọ fún yín ni pé ẹ̀yin dandan ni kẹ́ ẹ fi àpẹẹrẹ sùúrù fi hàn hmm. ẹ̀yin dandan ni kẹ́ ẹ jó ní sùúrù káwọn tẹ́ ẹ fẹ́ máa dà káwọn tẹ́ ẹ fẹ́ máa pè ká lè rẹ́kọ̀ sùúrù kọ́ lára yín bí àbáwá ajá tó agbé ẹ̀sìn bí ò bá ní sùúrù tó jẹ́ pé ẹ̀ṣẹ́ ní ń fàyọ ìmáàmù wa ń yọ ẹ̀ṣẹ́ níwájú àwọn hmm. jàmá ìmáàmù ní kọ́kọ́ ń dà bátí fún àwọn jàmá ìmáàmù ní kọ́kọ́ ń bú àwọn jàmá ìmáàmù ní kọ́kọ́ ń sọ̀kósọ fún àwọn jàmá kò dáa ó lè rí ọlọ́run wá pa àwọn ànábì rẹ̀ láṣẹ wípé ẹ̀yin gangan ni kẹ́ ẹ fàpéjú ìṣòro hàn ló bá lórí ẹ̀. iná wàjáde náà kò sábìrà ní mẹ́lẹ̀ àbúdò iná kò àwa. tàbá àwọn èyí tá lọ́lọ́run bá ti bẹ̀rẹ̀ ọlọ́run bá mú àpèjúwe ànábì ayúbà wá. pe tẹ bá fẹ́ kọ́ sùúrù lára ẹnìkan nínú ẹni tó ṣe sùúrù jù lérí mùsíbà hmm. torí pé mùsíbà gangan ibẹ̀ lọ́lọ́run tí ma mọ àwọn ẹrú rẹ̀ tẹ bá fẹ́ mọ ẹni tó ṣe sùúrù jù ọlọ́run wa máa pèjú ànábì ayúbà wa wá ń sọ fún wa pé. iná nínú ọlọ́run fọ́ mo tí n bá tiẹ̀ jẹ́rìí sí gbogbo yàn hmm. mo jẹ́rìí ayúbà wípé nínú torí pé sọ nínú Ah, ah, ẹ dákun mo ti wà lẹ́nu àárẹ̀ yìí sí mo ti wà lẹ́nu àárẹ̀ kò tó yẹ ọdún tí mo fi gbádùn. Allahu Akbar kò tó yẹ ọdún tí mo fi lálàáfíà ẹlòmíì fọ́nríjọ́ mẹ́ta lásán kò sílẹ̀ babaláwo tí ò ti gbà. ọlọ́run mo jẹ́rìí sí anábì ayúwa ìnáwó jẹ́rìí náà ò sọ́ọ̀bì àbá lóní sùúrù. ní ìmàlà abudu. a kàṣà mo gba ibà lẹ́rú dáadáa. ní ìmàlà abudu. ha mo gbà lẹ́rú re. ìnáwó àwọn padà ó padà yányán sọ́dọ̀ àwọn ọlọ́run ọba pé wọ ọlọ́run gbogbo ohun tó bá wù ẹ́ ni ó fi ṣe mo gbà pé ò lè fi mí ṣaburú mo gbà pé ò lè ní mi lára pa mí mo gbà pé ò lè fi mí ṣèṣe kó ṣe ní ìmọ̀lẹ̀ àbọ̀dọ̀ èmi. ìnáwó awáàbà. padà sọ́dọ̀ ọlọ́run ọba ní padà tó dáa. wàkọ́dẹ amárànláhùn rasúlì alẹ́ ìsàlámù bí sọ́bùrù fi kọ̀rọ̀ bàtì ṣìrìnà mọ́ọ́dìyàn fi kìtàbí láì tààlà. tàbá àyà hmm. mi ogun lọ́lọ́run bá fi pàṣẹ fún un pé sùúrù dọ́wọ́ ẹ hmm. torí pé wọn ló kẹ́yìn jù nínú àwọn ànábì àwọn ìran tó o sì fẹ́ darí àwọn ìjọ tó fẹ́ darí ló pọ̀ jù panta hmm. buwista rahmatan lil alamina àgbáyé la ara wọ̀ sí ẹni tá a bá sì rásá gbáyé hmm. a gbọ́dọ̀ bá sùúrù gidi lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ mi sọ̀rọ̀ sùúrù fóun láyé ogun nínú kúránì àmọ́ ìta wà yìí hmm. kò lè máa ká gbọ́ ẹ̀ áyà kan oṣù péré láàkà. kọ́lá fasbir kàmá sabara ulul azmi minar rusul. ẹ̀wọ̀n tó lọ bá sọ ọlọ́run máa ń fún ní sùúrù pẹ̀lú kó máa fi wé àwọn aṣáájú rẹ̀ àwọn àgbààgbà anábì olùlàásùn àwọn àgbààgbà nìyẹn àwọn tó ní pẹ̀lú gidi ọlọ́run ní fásẹ bẹ́ẹ̀ wà anábì mo ṣe sùúrù olùkàkọ́lá náà fẹ́ kàn ó ti kà àwọn èèyàn síwájú ẹ̀ fásibẹ́rẹ́ kà máa sọ́bàrà olùlàásùn àwọn àgbààgbà àwọn àgbààgbà anábì tó ṣáájú rẹ̀ inú wọn ni anábì Nuhu inú wọn ni anábì Ibrahima hmm. inú wọn ni anábì Musa àtẹ̀yìnsá àtẹ̀yìnsá hmm. ọlọ́run tó rà wọn àwọn mara mẹ́rẹ̀ẹ̀rin tó tó ajú ẹ̀yẹ wúlò lásìkò mi wọ́n gbẹ́rọ̀ mi ara wọn sì gba nǹkan wọn náà wojú táwọn àwọn tó tó wà ń tòsí ẹ̀yìnsá mi lásán hmm. wojú táwọn ìpamọ́ ìsá káàsọ̀ ti Musa káàsọ̀ ti Nuha tọ́mọ kékeré tí o ti lọ́dún méjì òun náà gbóko ó sọ ọlọ́ ànábì inú wa ká sọ tà ànábì Ibrahim fásibẹ́rẹ̀ ká. àmọ́ sábàrà òun ló lọ azimina rosoli. jesuru gẹ́gẹ́ bá àwọn àgbààgbà àwọn tí mo ṣàlẹ́ṣà láàrin àwọn ànábì láàrin àwọn òjíṣẹ́ jésùrù gẹ́gẹ́ bá àwọn náà ṣe ó rí iṣẹ́ ìjẹ. àyà mi ogún ni ọlọ́run bá fi fún ànábì ní sùúrù àmọ́ yóò sì fún ata máa ka gbogbo ẹ̀ ẹ̀yin jàmáà wa tẹ̀ ń gbọ́ wa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

ومن فضل الصبر تنال الإمام في الدين. káwá sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a sọ tẹ́lẹ̀ wípé sùúrù ní ìjọba aláwùsá hmm. ọ̀dọ̀ haúsá nìkan kọ́ hmm. àwọn náà mú ni hmm. gbogbo ipò ńlá tí àwọn bá fẹ́ dé gbogbo àyè gíga tí àwọn bá fẹ́ dé nínú ọlá tí sùúrù ní sùúrù ní máa ń ṣe àdébẹ̀ sùúrù ni kọ́kọ́rọ́ tá a fi ń ga sùúrù ní kọ́kọ́rọ́ tá a fi ń jẹ́ èèyàn sùúrù ni kọ́kọ́rọ́ ta fi ń rí nǹkan tó dùn sùúrù ni máa ń jẹ́ ká pẹ́ láyé bí ọba ní sùúrù ẹ̀mí rẹ̀ ò ní gùn hmm. ẹ̀rí àìní sùúrù bá ń bẹ lọ́dọ̀ yẹn kan ẹ ikú tó pànà kí ni ó pa àìní sùúrù ló pa ó tó ló pànà kí hmm. bí ọba sì ti ní sùúrù ikú tó pànà kí ni ó pa kùránì wá fi ń yé wa kùránì wá fi ń yé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá gbà lẹ́nu bàbá wa ibùnú tẹ́míà òun sọ fún wa pé wọ́n jẹ́ àlìna minhum àìmọ̀tẹ́ yàdùn nàbí amúrínà lámà sọ́bàrù wákàánú bí àyàtìná yóò kínú. bàbá wa Ibn Taymiyyah ló ka ọ̀rọ̀ yẹn fi jẹ́rìí ọ̀rọ̀ kan ó ń sọ fún wa pé bisọ́bìrì tó náà lò lẹ̀ ìmáàmà bí wọ́n bá jẹ́ ìmáàmù nínú Islam sùúrù lónìí o. dàgbà gbọ́. bí wọ́n bá jẹ́ ìmáàmù nínú Islam èyí tó fi ń bẹ́ kiri tí wọ́n náà ń wá ìmáàmù láì jẹ́ pásítọ̀ ti tó yìí ó jẹ́ sùúrù. sábọ̀rọ̀. má pa ẹni tó o bá ń wájú. dàgbà gbọ́. ẹni tó wà ń wájú tó jẹ́ pé òun lọ́lọ́run bá gbé síbẹ̀ tó sẹ́yìn kí wọ́n náà gbogbo ìmọ̀ rẹ̀ ti rẹ̀ pọ̀ tọ́lọ́ máa ní wọn náà kọ wọn náà jẹ́ ìmáàmù ẹ̀rọ ọlọ́run kan sì kọ́ máa kàtí gbèríko gbèríko lẹ́ẹ̀ fẹ́ lọ ló sì lọ gbé e síbẹ̀ torí àyè ti sálájà tí báyìí bá ti bá ti wà lọ́wọ́lọ́wọ́ báyìí nìsí àbẹ́ ẹ̀kọ́ àwọn àyè sì tún wà tó jẹ́ ìyá alábàákà tó sún síwájú tó sún síwájú bó bá ṣe sùúrù bó bá da nǹkan rú yóò padà kàn wọ́n náà bàbá ibùn kọ́lá àwọn aṣẹ́ ṣé gbogbo tèmíyà bàbá wa àgbànú ìsìlámù ló sọ bẹ́ẹ̀ ó ń sọ bẹ́ẹ̀ ta ìsọ bẹ́ẹ̀ àyà olókè. wájà àlìna mínìhùn àìmọ́ta ìyá dùn nàbí amúrinà lámà sọ́bàrù wákà. aṣẹ̀ṣà nínú àwọn èèyàn gbogbo ẹ̀kọ́ aṣẹ̀ṣà oh. kúránì ní aṣẹ̀ṣà nínú àwọn èèyàn hmm. gbogbo ẹni tó makéwú kọ́ ni ó jẹ́ ìmáàmù ẹ̀rọ ọgbà yẹn dání kó wà lágbára yín bẹ́ẹ̀ kẹ́ máa lọ lérí kádàrá yín hmm. tí bá ń bẹ wọ́n fi lọ yín bẹ́ẹ̀ bá fi jàgídíjàgan fi gbà àyàn yín ẹ gbà á nìyẹn hmm. ṣùgbọ́n ẹ máa lọ tẹ́bá tọ́lọ̀ bá ní kẹ wà nínú ẹ̀ pé wàjà ń na mìíràn òun ẹ̀ka kéwù mìíràn òun ni wọ́n lè sàkólò òun wàjà ń na mìíràn òun máa yí máa tàn án dùn nàbí amúrinà la. a ṣe a ṣe apá kan nínú wọn ní ìmáàmù látọ̀ agbẹ́ ẹ̀sìn. lámà sọ́bàrù. nígbà tí wọ́n ṣe sùúrù ni o mm. nígbà tí wọ́n ṣe sùúrù tó kà wọ́n. wàkàlù bí ayé àtìná yóò kínú. ọ̀n tó ẹ̀ ní pé wọ́n gbà pé ntọ́lọ́wọ́n bá kọ́ ntọ́lọ́wọ́n bá kọ́ fẹ́nìkan náà ní New ntọ́lọ́wọ́n bá pín fẹ́nìkan náà yóò dọ́dọ̀ rẹ̀ wọ́n ní ìgbàgbọ́ wọ́n sì rí àrídájú pé ǹhún àsìkò wa yóò tó lákàtọ̀ èdè bíi ibi kí dábàá ní ìmáàmù nìkan kọ́ bá wọn fẹ́ fi ẹjọ́ ìdílé gbàgbà tó o bá ní sùúrù hmm. wọ́n rí ẹ̀mẹ̀ wọ́n máa bú rẹ̀. àgbà ni màmí nínú. ẹ anú àgbà kọ́ làfi yan kábíyèsí. wọ́n bá wo ẹni tó ní sùúrù jù ẹ lọ pé eléyìí agídí ẹ ti pọ̀ jù ẹ mọ́jà já mú o ẹ bá lọ mú eléyìí ẹ̀jẹ̀ ní ọmọ o ìwo ní ọmọ fi sẹ́nu fi o ẹ já mú ẹni tó sàn jù lọ tó bá ní sùúrù للصابرين أنهم أتقياء عند الله. ó sì tó ní fáàrí ó tó ní ipò ó tó ní ọlá wípé fúnra ọlọ́run ọba fúnra ọlọ́run ọba ló yin àwọn onísùúrù olùbẹ̀rù ọlọ́run ọba ni wọ́n àṣẹ nǹkan ọbẹ̀ jẹ́ olùbẹ̀rù ọlọ́run gbọ́dọ̀ jẹ́ nìkan tó ní sùúrù àwọn tó bá bẹ̀rù ọlọ́run ọba àwọn tó bá ní sùúrù ni máa ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọlọ́run wá yin àwọn tó bá ìbẹ̀rù lára wọn wípé àwọn tí ń páyà ọlọ́run ọba wípé sùúrù ní ń bẹ láyà wọn sùúrù wọn kò sí tàṣàbùsùbù nínú ẹ̀ yàtàkọ́lá yàtàkọ́lá hmm. kì í lẹ̀ sọ́tún kì í lẹ̀ sósì hmm. ibi tó kọjú náà ló kọjú àwọn eléyàn gangan lẹni tó ní sùúrù àwọn gangan lọ́lọ́wọ́ bá fi sùúrù ìbẹ̀rù Ọlọ́run bá fi ròyìn nínú Al-Qur'ani. wa sabirina fil basa'i wa darra'i wa hinal basi ulaika alladhina sadaqu wa ulaika humul tẹ́kùn ọlọ́wọ́n ròyìn wípé asábìrin náà fi bá àwọn kan ń bẹ àwọn kan ń bẹ àtìgbà ṣòro àtìgbà dùnú bákan náà ló lọ́dọ̀ wọn. Allahu akbar. wọ́n gbà pé Ọlọ́run Ọba ló ní kíkorò wọ́n gbà pé Ọlọ́run Ọba ló ní kíkorò wọ́n bá pẹ́ lómi ò ta fọ́sẹ̀ kan lọ́jà lásán kí ni tán Allahu akbar ibo ni ò gbà tán tẹlifóònù mélòó ni ò pè tán bó ṣe ń pe bàbá sábẹ̀ ní pe bàbá dàsà bẹ́ẹ̀ ni pe ìyá àgànnì ní ìpè ya kí ni pé ẹ gbà wá. wọ́n sọ bírí nàfi bá sa ìwádọ̀ rọ ìwákìnà bá. ọlọ́run rò pé àwọn tá a bá bẹ̀rù lára wọn àwọn tó ṣòdodo náà làwọn tó ní sùúrù nígbà tí ìnira dé àwọn tó ní sùúrù nígbà tí ìdùnnú dé tán àwọn ṣèdùnnú yàrá ayọ̀ ló pa ẹlòmíì àìní sùúrù níbi níbi púpọ̀ ló jẹ́ kẹ́lòmíì padà dọ̀mùtí sùúrù ni òní hmm. ló sọ ẹlòmíì dọ̀mùtí sùúrù lẹlòmí ò ní ló sọ ọ́ dẹlẹ́bọ sùúrù lẹlòmí ò ní ló sọ ọ́ dìdàkudà asọ́ọ̀dìrí ìnáfẹ́lbà sáà àwọn tí wọ́n ní sùúrù nígbà nira. wọ́n dàrá ìwákìí náà lè bá àtìgbà tí ìṣòro ẹ bá mú wọn tí wàhálà ń dé wọn lọjà lọjà lọjà lọjà kò dọ́gba wọn ra ọra sẹtítì kò dọ́gba wọn ṣe ń múra wọn ṣe gbogbo ẹ Ọlọ́run ni ẹ ṣe sùúrù mò ń bọ̀. ọlẹ ika lẹbi ilẹ sọdọkù. Ọlọ́run ti máa dán bá sùúrù lára wọn níbi gbogbo ṣe sí wọn ọlẹ ika lẹbi ilẹ sọdọkù. àwọn eléyìí ló ṣòdodo pẹ̀lú ohun Ọlọ́run ọba àwọn náà lẹ́rù tòun òdodo Ika òun ni wọ́n jagun. Àwọn èlò ń lè mọ̀ pé olùbẹ̀rù Ọlọ́run ọba ni wọ́n. Tí bá ní kí n kó àwọn olùbẹ̀rù Ọlọ́run ọba jáde, àwọn ilé yẹn ni ó jáde. Àmọ́ àwọn ọ̀tọ̀ òun tó ṣe sùúrù. Kí ló tí ì ṣẹlẹ̀ tó ń kígbe? kí ló ti ìṣẹ̀lẹ̀ tó ń wọlé ká kí ló ti ìṣẹ̀lẹ̀ tó ń dapá tó ń dafá tó ń gbé nǹkan tí ò sọnù káàkiri ẹja ṣerú ṣe fún ìyàwó. àmàlìmásílẹ̀ tún lẹ́tì àádáhàláhùn lè sọ́bìrì iná fi dúníyà wà áhírọ̀tì àzímọ̀tò jíjà. kẹfà ipò àtàyè torí nǹkan méjì tán ni ká sọ lórí ẹni yẹn kí lọlá ọlá tí ń bẹ fẹ́ni tó bá ṣe sùúrù ipò wọlá ò ní sùúrù ní níní ọláwo ló ní àti sọ nípa rẹ̀ ṣùgbọ́n kí ni ipò kí ni ààyè táwọn onísùúrù fẹ́ wà tá a fẹ́ bá wọn láyé àti lọ́run àyèwò la fẹ́ bá wọn àkọ́kọ́. lè anna sábúrà torí pé sùúrù tẹ rí. kásílẹ̀ tó ráfí àtún wá ṣẹ̀rífà. ìwà kan ni tó ga tó sì lápàlẹ́ nínú ẹ̀ ní rí sùúrù onísùúrù nìkan káàbùkù kan o. Hmm. àwọn tẹ́ àbùkù máa ń kàn làwọn tí máa ń bẹ́ tí ò ní nígbà tí wọ́n bá gbọ́rọ̀ kalẹ̀ láwùjọ wọ́n sáré gbọ́rọ̀ ṣe sùúrù pàtàkì ló tá a bá já síwájú àwa síwájú ká kọ́kọ́ mọ̀ máa gbọ́rọ̀ láwùjọ ẹ jẹ́ kó jẹ́ pé àtà já síwájú yẹn tá a jọ gáàsì yẹn àwa ni kí tiwa máa kẹ́yìn àmọ́ lẹ́ẹ̀kan náà ló ti gbọ́rọ̀ ló ń bẹ́ sọ̀tún ló ń bẹ́ sósì wọ́n ló màlá ẹ̀ ṣe wọ́n ló á ti sùúrù. Hmm. ẹni bẹ́ẹ̀ ṣàbẹ̀ga àpálẹ̀ ń bẹ níbi sùúrù. ṣàmà sabirina minal ujuri wal khairati ma lam yashma'ha li ghayrihim. nítorí pé ọlá tọ́lọ́wọ́n bá gbé ipò tọ́lọ́wọ́n bá gbé sùúrù sí ni pé ọlá tọ́lọ́wọ́n bá gbé síbẹ̀ oore tọ́lọ́wọ́n bá gbé síbẹ̀ kò gbé síbi iṣẹ́ kankan nínú hmm. iṣẹ́ tọ́lọ́wọ́n bá rán wa hmm. ọ̀la tó tó tí àbá ní sùúrù àfáà mi kò lè kírun o. ní àwọn akọ́bà. sàbẹ̀ kan sáà kírun wájú arijin. anamí ni tó kọ́ tó tó kí. kalamu tó sọlẹ̀. anamí ni kò tó kí. Hmm. ó kí wọn arákùnrin. Hmm. kí ló tó ń ja ẹ̀hún ló lè tó báyìí. àyè ní sòrò nílò alámù. òun ní sàánà lónìí. ìmú àwọn akéwọn lọ pọ̀tà wà nípa sàánà musa agbé pọ̀tà ó bẹ́ẹ̀ jáde lẹ́ẹ̀kan náà nìyí. kúránì sọ fún agbéfa yíyá fàdákà. sansa farabalẹ̀. ọ̀yìnlá hmm. arábíkà. tọrọ kankan lọ́dọ̀ Ọlọ́run àti sùúrù ipò tó ga ọlá tọlọ́run bá gbé sínú sùúrù kò gbé aláwọ̀l. alákọ̀ọ́kọ́. ìyàkùnfin sọ́ọ́bìrù anáhùn tẹ́sánfà bí sí fẹ́tí malikul muluki jalla jalaluhu. ìròyìn kan bẹ ìròyìn kan bẹ tọ́lọ́wọ́n bá fi ròyìn onísùúrù. Hmm. ìròyìn náà ṣe déédéé ìròyìn tí ń bẹ lára ọlọ́run níbi gbogbo ìnira tó máa dàmọ̀ fi nǹkan ọlọ́run hmm. gbogbo ìnira tó máa dàmọ̀ fi nǹkan ọlọ́run ní arábìnrin ààrẹ nìkan tó ṣe sùúrù tí sùúrù rẹ̀ yóò ga tó sùúrù tọ́ba tó dá wa ń ṣe malikele mọ̀lẹ́ kó jálajàlá ọba tó pàṣẹ fún gbogbo nǹkan ẹ wo sùúrù ọlọ́run wọ́n ju sùúrù náà fún wa nísìnyí. qala rasulullahi sallallahu alayhi wa sallam. alábí sọ fún wa ní ọ̀rọ̀ rẹ̀ wípé. ajidu asbaru ala adha sami'ahu min Allah ọ̀rẹ́ nìkan tá a lè fi sùúrù rẹ̀ fi wé tọ́lọ́hún hmm. níbi ìnira tí ń kàn án kó wá máa ké pé ìnira yìí ga ìnira yìí ga mélòó ni ìnira yìí tó ga. Hmm. wá lọ wo ibi tí ìnira ga lọ́dọ̀ ọlọ́run kó wàrà tó ọlọ́run bá dá. yẹ̀dẹ̀ ń lẹ́lẹ̀ olùwáládẹ̀. ojoojúmọ́ náà ń pè pé ọlọ́run bá bímọ. Hmm. àwọn ẹlẹ́sìn kejì ojoojúmọ́ àbáwọn ẹlẹ́sìn kiriyó mm. ojoojúmọ́ náà ń sọ̀sọ́kúsọ sára ọlọ́run ọba pé jésù ọmọ rẹ̀ ni ọmọ rẹ̀ ni ìyàwó rẹ̀ ni mariama ìyàwó rẹ̀ ni mariama ẹ̀sìn ìwọ sùúrù tọ́lọ́ ọba ṣe. súnmọ́ yóò á fi hìm. bára wọn ọba tún yá ọlọ́run ọba yìí wò wọ́n níná ẹ wò sùúrù. wọ̀nyẹ̀ ẹ̀rọ̀zókò wo. yóò fi hìm yóò fún wọn lálàáfíà táwọn ẹ̀rọ̀zókò yóò fún wọn ní tí wọ́n jẹ tí wọ́n máa ń gbé ara wọn fẹ́ wọn tó lóyún lágbàáyé nìsín àwọn tí ò sí lọ́wọ́. ǹjẹ́ ọ̀họ́kùnrin tàbá fẹ́ wọn tó lọ́lájú nílùú wa tá a wà yìí lásán nìsín nílùú wa tá a wà lásán nìsín kiriyó ni. dáadáa tàbí gbogbo iná lẹ́sà mọ́ dáadáa òun ló lówó jù bẹ́ẹ̀ni nǹkan ọwọ́ rẹ̀ ló wà agbára ń bẹ owó ń bẹ làákàyè ń bẹ ó máa rọ́pa ó máa gbogbo ẹ̀ ṣe fún ìyàwó níbẹ̀ nísìnyí lọ́kọ̀gbọ̀. bẹ́ẹ̀ ni kò mọ ọlọ́run lọ́lọ́run kò sí lọ́run kò ṣe nǹkan kan sídà ọlọ́run bá kó wọ ọkọ̀ tí. àtàní. ẹlẹ́ẹ̀kejì. mahabatulahi ta'ala. ìfẹ́ pàápàá lọ́lọ́run bá máa ń bá wọn ní lò ìfẹ́ pàápàá lọ́lọ́run bá máa ń jẹ́ kínní i máa ń bá wọn ní tó ń sùúrù ká ah, alhamdulilah nígbà tá a ṣe sùúrù nǹkan báyìí ló jẹ báyìí mm. nígbà tá sọ̀yà pé mo fẹ́ràn gbogbo onísùúrù àwọn onísùúrù bá wọ ẹ̀yìn wọ́n máa rí mi ọlọ́run àwọn onísùúrù bá wájú èmi ọlọ́run ní tán bá wọ̀ tún èmi ọlọ́run ní hmm. tán bá wò sí èmi ọlọ́run bá ní lókè wọn èmi ọlọ́run bá ní nísàlẹ̀ wọn èmi ọlọ́run bá ní lágboolé wọn èmi ọlọ́run bá ní yòókè bọ̀ sọ abèrè náà ọlọ́run mo mo mo fẹ́ràn yín mo tún fẹ́ràn yín pé mo fẹ́ràn yín. àtàlí ẹlẹ́kàtà ibùdókòlórí wárí ẹ̀ẹ́dùn wájà ìdí màá ọlọ́run dájú dájú gbogbo ohun tí wọ́n ń jẹ́ ìdáàbòbò gbogbo ohun tí ń jẹ́ mímọ̀ wà pẹ̀lú èèyàn gbogbo ohun tí ń jẹ́ mímọ̀ tìyàn lẹ́yìn gbogbo ohun tí ń jẹ́ dídúró ti ní tọ́lọ́wọ́n ọba yìí máa bá wọn ní sùúrù ṣe pẹ̀lú gbogbo agbára tí mo ní. kọ́lá tààlà. lọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀fọn náà wàṣíbìrù inna Allah máa dojú ẹ̀kọ́ níwá síbi irun ẹ̀yin ẹrú mi dáadáa ẹ̀yin olùgbàgbọ́ dáadáa ẹ̀yin olùgbàgbọ́ òdodo wá síbi irun ẹ sùúrù. Inna Allaha ma'as sabiri. dájúdájú èmi ọlọ́run bá wà pẹ̀lú àwọn oníṣòro bó tilẹ̀ kẹ́ pọ̀ tó gbogbo ilé máa gbádùn sùúrù lẹ́ẹ̀mọ̀ gbádùn ọ̀la tí ń bẹ sùúrù tẹ̀ bá ń ṣe pẹ̀lú ìpẹ́. àrọ́bíà ẹlẹ́kẹ̀rin. wal jazaa wal ahsan lisabirina fid dunya wal akhirah. kẹwàá wo kẹwàá wo ẹ̀san tó dùn ẹ̀san tó dáa ẹ̀san tó ṣe é fi yangàn ẹ̀san tó ṣe é fi hàn ẹ̀san tó ṣe é gbọ́kànlé ẹ̀san tó ṣe é dúró tì ẹ̀san tá a dúró tì tá a máa jẹ́ lájẹ ẹ̀jẹ̀ tán ìbẹ̀ níbi sùúrù níbi ẹ̀yẹ kọ́lá tààlà. ẹ lọ́wọ́ máa yà kúrò níbi tó lọ́wọ́ bá ń sọ báyìí fún wa pé. wà lọ́nà jìzì ẹ̀nà lọ́bì ìnà sábàrú àjíràhùn bí àṣà ni máa kà láwọn lẹ́sìn wà agbara nàìjíríà náà lẹ́sìn ìrẹsọ́gbàrà ọlọ́run ni mo fi gbogbo agbára mi fi búra nìyẹn ni mo fi agbára gbogbo tí mo ní fi búra mo búra ọ̀kan ṣó tèmi ọlọ́run bá fún mi pé màá ṣẹ̀san re màá ṣẹ̀san dáadáa màá ṣẹ̀san dùnnú màá ṣẹ̀san àfọ̀kànbalẹ̀ màá ṣẹ̀san orí àti ìtàní fún àwọn ma kanu ya'malu. wọ́n sùúrù wọ́n ṣe sùúrù wọ́n rẹ́gà wọn ọ̀pá wọ́n ṣe sùúrù wọ́n rí sinna wọn ò ṣe wọ́n ṣe sùúrù wọn wọ́n ṣe sùúrù wọn ṣe wọ́n ṣe sùúrù wọn nwa wọ́n wá ṣe sùúrù wọ́n kírun wọ́n ṣe sùúrù wọ́n ṣàánú ọmọ ṣe sùúrù wọ́n wọ́n ga ṣe tara wọ́n. wọ́n na wọn lẹ́san tó ga jù lẹ́san tó dùn ju iṣẹ́ tí wọ́n ṣe lọ mélòó ni iṣẹ́ tá à ń ṣe ìmánì lọ́lọ́run fẹ́ lò lára wa ìyọ́nú tá a bá fi ṣiṣẹ́ ìdùnnú tá a bá fi ṣiṣẹ́ ẹ̀mí tá a bá fi ṣiṣẹ́ agbára mélòó la ní a lè ṣiṣẹ́ ṣùgbọ́n bá a bá fàníyàn tó dáṣe tá a fi ẹ̀mí dáadáa fi ṣe tá a gbé ìgbésẹ̀ rere lórí ẹ̀ tá a ṣe tán ká dóòtì tá a ṣe tán ká máa ṣèrègún tá a ṣe tán ká máa sọ̀sọ́kúsọ pé ṣẹ́ ń ta ara lọ́mọ́kà náà ni ṣẹ́ ń ta adáṣọ fún náà ni hmm. ṣẹ́ ń ta aṣebá fún náà ni hmm. tí gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n máa jáde tá a máa lo gàba lórí ẹ̀ gbẹ́nu wá bí kúnlẹ̀ kúnlẹ̀ láwùjọ èèyàn níkọ̀rọ̀ níwọ̀ pẹ̀lú ẹnìkan kí ló dé ọlọ́run tó o ṣe bẹ́ẹ̀ tó o ṣe sùúrù bá ọlọ́run bá lání gbogbo. wọn lẹ́nu ìdílé ẹ̀ńdá lẹ́bi ilẹ̀ sábàrún àjẹrà òun bí àṣà ni máa kàánú á ṣẹ̀ṣẹ̀ fún wọn ju iṣẹ́ tí wọ́n ṣe lọ tí ó máa wáyé àwọn náà lẹ́nu pé báwo ni mo ṣe yìí. mo lè lè kó ìdùnnú ká tó gbé sọ́kà àwọn èèyàn níjọ́ náà lọ́hùn òun ní padà dóore òun ní padà tí wọn náà retí ìyá ẹlẹ́nu. wa min karamillahi lis-sabirina annahu yujazihim ajrahum bighairi hisab. nínú àpáńlé tọ́lọ́wọ́ bá tún ṣe nínú àgbẹ̀gà tọ́lọ́wọ́ ọba ṣe fáwọn onísùúrù ni pé tó kó máa pé kò díẹ̀ ni tó ní sùúrù nínú gbogbo èèyàn láyé bóyá láàrin fifteen percent láyé hmm. lẹ́ni tó ní sùúrù lẹ́ni tó nàmú mara lẹ́ni tí ò yí falẹ̀ ya nígbà tọrọ ìbínú bá dé ọlọ́run nínú àpọ́nlé tá a ṣe fọ́wọn ní sùúrù níwọ̀nba iṣẹ́ tí wọ́n ṣe níwọ̀nba ìgbésẹ̀ wọn tó ń gbé á sẹ̀san fún wọn débi pé kò ní níṣirò kọ́lá tààlà. ọlọ́wọ́n dé gbàmí tọ́lá ọlọ́lá ìmọ̀ èèyàn orúkọ nímọ̀. dáadáa bẹ́ẹ̀ ni. ilé wà lọ rẹpẹtẹ ọgbà àdéhà rẹpẹtẹ yóò nílé káàkiri gbogbo òlu hmm. onímọ̀ yìí gbogbo ẹ̀ mọ́ tọ́gbà bíi alájíjẹ́ mọ́ lọ́wọ́ lẹ́yìn tó wà ní Ìbàdàn ìgbà wo ó tó gún ọdún tá débẹ̀. lẹ́yìn tí ń bẹ London kọ́ àti ẹ̀dẹ́bẹ̀ rí abẹ̀ wọ́n kọ́ ni. Hmm. lẹ́yìn tí bẹ lamẹ́ríkà rí ohun kan lásùn níbẹ̀ rí. nàìjíríà ọ̀hún. nàìjíríà ọ̀hún bẹ àṣà ni màá kànú yà má lò. ọlọ́run sọ fún apẹ̀kùn ní àyìnbádé. ẹlẹ́bí náà mẹ́nu tẹkùn rọ̀bàkún. ọlọ́run ẹ̀yin ẹrú mi ẹ̀yin ẹrú mi tẹ bá fẹ́ gbádùn ẹ̀mí ọlọ́run tẹ bá fẹ́ jèrè ẹ̀mí ọlọ́run kẹ ní gbogbo ohun tí kèfèrí ní. Hmm. tí ń jọ yín lójú kẹ ní gbogbo ń tálá agbómágbà ní tí ń jọ nǹkan kí lójú yín àkọ́kọ́ tí mo fẹ́ bèèrè lọ́dọ̀ tí ni pé ẹ̀yin ẹ má rìn ọ̀nà tánìfín ni hmm. ẹ má rìn ọ̀nà tánìfín ọ̀nà àṣejẹ ọ̀nà ìgbépèsè ọ̀nà èyí ọ̀nà ó lẹ̀ ọ̀nà káradára dábòbò tágbà ẹ̀yẹ má gbàgbẹ́. fi hasana. ni ẹ máa ṣe pẹ̀lú wọn bá ń ta bá fún yín wọn bá ń tó bá wà lọ́dọ̀ yín ni hmm. náà ni ẹ máa ṣe dáadáa nínú hmm. àwúre tí nìyẹn hmm. àwúre tí pé máa wọn bá ń tẹ bá ní kí ìyàwó ròyìn yín kó máa obìnrin ò ní rọ́kọ tí ń fún lówó tí ò ní ṣàdúrà fún wọ́n lè níwà mọ̀náfìkì kí wọ́n fẹ́ sọ lójú ẹni mm. àmọ́ wọn a máa sọ lẹ́yìn pé ha ọkọ wa ọlọ́run máa fi nǹkan kan ṣe ẹ̀rú ọlọ́run bá kálọ̀ káyàwó rẹ̀ máa ní kọ̀rọ̀ mm. ibi tí ìyàwó náà gbé ìṣàdúrà pé baálé mi máa fi nǹkan kan ṣe ọlọ́run nǹkan lè sọ lójú ẹni o mm. ọkọ ni láàárọ̀ ọkọ ni lọ́sàn-án ọkọ lálẹ́ wálé náà wọn sọ pé àbòsí lè yí sọ lójú mi aláwọ̀ kọ́lí lẹ́mínà sẹ́dùn bí ọlọ́run ní gbogbo ẹni tó bá ṣe dáadáa àwọn tó bá takú lẹ́jìnà àmánu wàtàkọ̀ ọ̀rọ̀ ọba òun tó ń bẹ̀rù ọlọ́run ọba wọn. lílẹ̀ ní lẹ́jìnà mi láti dúníyà lásánà. ọlọ́run àríyá ìkúná ká tó ṣe dáadáa fún ti rí ẹ máa ra àwọn ọmọ yín láàrin dunnú ẹ máa ra àwọn ọmọ yín láàrin yọ̀ ẹ wà nù ilé tó dáa ẹ máa loṣọ tó dáa mọ́tò bọ̀gìnì yóò máa wà lábẹ́ nítorí pé ẹ ṣe dáadáa fáwọn ọlọ́run wà á tó lọ́ọ̀kì wá sí à. ọlọ́run ẹ wá gbọ́ wàhálù láì wá sí à tẹ bá wá ń ṣe dáadáa tẹ̀sí ráyà mi lágbára tẹ bá wá ń ṣe dáadáa láyè kan táwọn ọ̀tá bá ló kọ̀nà tẹ́ ẹ gbà hmm. táwọn fẹ́ dín lọ́wọ́ dáadáa ṣe ẹ sáà yín góló hmm. bí wàhálà bá fẹ́ pọ̀ lájà ṣe kó ẹrù ẹ góló kó bọ́ síkú tọrun òun ló ṣe ọmọ púpọ̀ tán mi wà ní kútọ́nu <laughs> wà níbi kankan ò ní ṣe àmì kútọ́nu o tún sún ẹlòmíì wọ́n tún bọ́ sí kálárì torí pé wọ́n wà láàrin ẹbí wọ́n ń ṣe dáadáa wọ́n wà nílùú wọ́n ń ṣe dáadáa wàhálà fẹ́ pọ̀ ọlọ́run ni wàhálà tó lọ ìwà sí i ìyẹn ọlọ́run bá fẹ́ afá mi àwọn àgbààgbà àjàṣẹ́kẹ̀ ń bẹ ní nìjẹ́ hmm. mo wá súnmọ́ wọn wọ́n ti ní ọlá wọn nípò hmm. àwọn ọmọ wọn gbogbo ló nípò àwọn ọmọ gbẹ̀sìn dání láàrin àwọn Yorùbá lọ́hùn èmi dákọ̀ wọn kẹta sì dákọ̀ wọn ni ṣùgbọ́n ká tọ́jú ẹ̀ mo wá súnmọ́ kan náà ni bàbá bíi tẹ́ ìdàgbàdì ẹ̀ nípadà lọ́lé ó níbo nílé mo lájà ṣe ń ha ibi àyíráwé gba ọmọkùnrin hmm. tí ń rìn kí dáadáa <coughs> tí ń ráwẹ̀ gbà dáadáa hmm. tí ń rìn bàdà ṣe táwọn ọmọ sì yè fún ibẹ̀ nílùú ẹ̀. wà á rí dùn láàrin wá sí i. mo wá tó ọba tó lọ́ba sọ pé wàhálà ìwà sí à ìnàmà ìnàmà ìwà bá sábìrù náà àdìrà ọ̀nbẹ̀rẹ̀ ìrìnsà. ọlọ́ni gbogbo ẹni tó bá ti sùúrù lé ipò òun fẹ́ máa ṣe ìbáadà wọ́n fẹ́ kó nira ba ó ní ẹ ti sùúrù wàhálà ò sí ń bẹ̀ hmm. ẹ ti dàn máa tọpọta ò bá ṣeé ṣe. jẹmọ ìrìn akárí yóò ṣeéṣe lórí ọba ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ akárí ní o hmm. ó sì wá máa gbẹ̀rù ẹ̀ ó wá gbẹ̀rù sí kéèké wọn ẹ má tún wá wá ẹ bá wá wá ẹ kàdé nínú òní arúgbó láàyè wa ẹ̀yin ìmáàmù àwa ìmáàmù ẹ̀jẹ̀ àtọ́jú àwọn tí bá ń kírun pẹ̀lú ọ̀rọ̀ dáadáa pẹ̀lú wáàsí dáadáa kán lè tòkó tiwa kán lè máa fẹ́ràn wa kán lè máa ṣàdúrà fún bí o bá síbẹ̀ iná àádọ́lá ìwà sí ìnáwó ìwà fásọ bírú na àjèrò ohun bíbẹ́ ìrìnsà ọlọ́run dájúdájú gbogbo àwọn onísùúrù gbogbo àwọn alámùmára gbogbo àwọn tí ò yí falẹ̀ ya gbogbo àwọn tí ì kanra wọn lóògùn gbogbo àwọn tí ì ṣépè fúnra wọn gbogbo àwọn tí ì sọ̀sọ̀kúsọ fọ́ ọmọ tí ìsọ̀sọkúsọ fọmọ pọmọ ò lè yí ọmọ ranù ọmọ rádaràda ọmọ hmm. tí ò wúlò ọmọ tí wọ́n bí tí wọ́n bá jọ wọn rádaràda táwọn bá wọlé náà àtọ̀ ẹranko hmm. àtọ̀ ẹni ò dá lọ́mọ rádaràda fi jáde níbẹ̀ àtọ̀ ẹni ò dá lọ́mọ rádaràda fi jáde níbẹ̀ àdúrà ló bá mú sẹ́nu báwọn ọmọ wọ̀nyí ọlọ́run má ti wọ́n lọ́mọ ráhùn ráhùn má ti wọ́n lọ́mọ játìjàtì torí gbọ́dọ̀ ẹ̀rẹ́ pẹ̀lú èmi ọlọ́run bá wọ́n kírun pẹ̀lú sùúrù wọ́n gbààwẹ̀ pẹ̀lú sùúrù wọ́n ṣe hajj pẹ̀lú sùúrù wọ́n náwó wọn pẹ̀lú sùúrù wọ́n ṣe wọ́n sọ̀rọ̀ sùúrù jáde wọ́n hùwà sùúrù jáde wọ́n rìn ní gbogbo lérí sùúrù wọn ò máa falẹ̀ ya wọn máa dalẹ̀ rú ọlọ́run ní wàá sẹ̀sán fún wọn débi pé àwọn gan òní lè mọ̀ síro ohun tí mo ṣe fún wọn mọ́. wọ́n mọ̀ wọ́n rán létí pé bàbá yìí lẹni mọ́tá sí báyìí nígbà wo mo kọ́ ẹ̀yin lè rán lágbájá lọ mọ́kà onígbà wo rántí hmm. máa Dàmánúláàrí ní sábìrì náà wà násìrì wà mẹ́dẹ̀dẹ̀. Ọlọ́run dájúdájú àtìlẹ́yìn wọn ọlọ́run àtìlẹ́yìn wọn ọlọ́run ìrànlọ́wọ́ wọn ọlọ́run yóò máa bẹ ìfọ̀kànbalẹ̀ dọ̀mán hmm. ìfọ̀kànbalẹ̀ tí ń jẹ́ garanti àṣùránsì hmm. tó péye tòun ọlọ́run yóò máa bẹ pẹ̀lú àwọn onísùúrù ní gbogbo ọba. Kọ́lá tààlẹ̀. Ọlọ́run sọ wáyé pé. Bàlá ń tẹ̀síbìrú. bàlá gẹ́lẹ́bẹ̀ náà lórí. bàlá. yorùbá tó níbẹ̀ pé gẹ́lẹ́bẹ̀ náà lórí. Allahu Akbar. bàlá gẹ́lẹ́bẹ̀ náà lórí. ń tẹ̀síbìrú. wàtàtàkùn. tẹ̀síbìrú ọlọ́wọ́ba. wàyà tó kún mi bẹ bá ṣe sùúrù gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà lórí hmm. kò sẹ́nìkan tí ò ní kó má jẹ́ bẹ́ẹ̀ ìtumọ̀ bàrà ń bẹ̀ nìyẹn. làwọn àgbà. má sọ pé tiẹ̀ mélòó. Mm-hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lórí kí ni ó ṣẹlẹ̀ intasibir tẹ́ ẹ bá ṣe sùúrù tẹ́ ẹ balẹ̀ jẹ́ tẹ́ ẹ sì tẹ̀lé ìlànà tá a nábì là kalẹ̀ fún níbi ogun tẹ́ ẹ lọ yìí. wàtàtàkù ẹbẹ̀rù ọlọ́run. wàyà tó kàn mí ń fa ọ̀rẹ́ ẹ̀ ń. ẹ má dìdìkudì dání. Hmm. ẹ má dìdìkudì dání ẹ ń lọ sí lọ́hún hmm. ẹ tún dìde kó dì dání ẹ nígbà lọ lọ́hún. Hmm. àlá ìtàsídẹ̀rù àtàtàkù àyàdókùn mi fọ́rin láàzà yòm dèdè kùn rọ́bù kùn bí hamsa ti ha. ẹ má dàrú ogun tẹ́ lọ. èyí jẹ́ àyà yìí jẹ́ ti ìgbà tí wọ́n ń jagun pẹ̀lú ànábì. àwa hmm. sọ fún wọn náà tó gun òdílé ń bájà. Allahu akbar. gbọ̀ngàn tó gun òdílé ń bájà. mọ́tò ikú gun òdílé ń bá ẹja kó wá sọ̀rọ̀ ẹ̀ Mm. kó sọra ẹ̀rí ìdákúdà sóòrò ni kó o ṣe kó o sì bẹ̀rẹ̀ ọlọ́run kó o máa ṣe dáadáa fún wọn. àwọn tó ń bá ẹja ń bínú ni mm. àwọn tó ń bá ẹja ń retí nǹkan kan lọ́dọ̀ rẹ tó o ṣe ni owó ò lè wà lọ́dọ̀ tìyẹ kí màlẹ́bí máa jìyà mm. owó ò lè wà lọ́dọ̀ tìyẹ kí màlẹ́bí máa tárárà owó ò lè wà lọ́dọ̀ màlẹ́bí kí wọ́n máa kó wọn kọ́ máa ṣọ lówó káwọn máa do nígbèsè ṣe dáadáa fún wọn. dukhulul malaikati alayhim bi afdal tahiyyati. ìtọ́lá wa parí sí ibi tí ipò ńlá wa ga sí hmm. fẹ́ni tó bá ṣe sùúrù láyé òun lọ́rùn yóò wá rí ní tí ojú òrírí láyé yóò wá dé ipò tí ẹnìkan ò dé rí láyé wọ́n máa wá gbé sáyè náà pẹ̀lú gbólóhùn tó dáa. Hmm wọ́n máa wá gbé sáyè náà pẹ̀lú iyì àtàpánlé lọ́mọ ẹ̀yà ti sùúrù kọ́lọ́n kó fún sùúrù bá mi dùn máa tọrọ sùúrù fún mi kó sì máa tọrọ sùúrù fún ara rẹ ìwọ náà máa ń bínú máa ṣe sùúrù kémi náà máa ṣe sùúrù kí gbogbo jàmọ́ àti bá ń bọ̀ aká máa ṣe sùúrù ẹgbẹ́ ààyè tọ́lọ̀ ń bẹ́ gbé àwọn oníṣòwò sí lọ́rùn. alábí iná sábàrù ti rá àwájì rọ́bì. ọlọ́run bá sọ fún ibùtìgá àwọn ìrọ̀bì. wọ́n fi wá pé àròjọ ọlọ́run níjọ kan. làwákùbà. sùúrù tá à ń ṣe yìí. Hmm. débi pa tá à ń kírun yìí. àti sùúrù jẹ́ lọ́kì. ibùtìgá àwọn ìrọ̀bì. wọ́n fi wá ojú rẹ ọlọ́run ọba kọ́ ọmú Hmm. wọ́n lọ kírun jọ́ dára wọn ọ̀yá wọ́n lọ kírun jọ́ tán níṣòro wọ́n lọ kírun jọ́ tí wàhálà kàn wọ́n wọ́n lọ kírun jọ́ tá àdáwò kàn wọ́n wọ́n lọ kírun jọ́ tó wọ́n sọnù wọ́n lọ kírun jọ́ tó mọ̀ wọ́n kú wọ́n lọ kírun lọ́jọ́ tí kò ṣeé ṣe. wà á ń fakú mi máa razaqna hum sirran wa alaniya. wọ́n tún wá ná ń tọ́lọ̀ wọn bá fún wọn hmm. owó nìkan kọ́ la ná wọ́n ná ń tọ́lọ̀ wọn bá fún wọn ní agbára wọ́n fi ra ìsìlámù lọ́wọ́ sirran ní kọ̀rọ̀. wàhálà níyà. ibi tá a mọ sábà tó sí jù ibi owó ni ó sì dábẹ́. torí pé nǹkan tá a ná jù lónìí owó ni. Hmm àwọn olówó ti wá mọ̀ bẹ́ẹ̀ wọn ọ̀bẹ jẹ́kẹ́ nìkan mọ̀ wọ́n mọ́ ó jẹ́ náà ní kọ̀rọ̀ bó bá lè lọ́ti gbangba wà á fà kó. mi máa rà sàkànnà àwọn òṣèrà wà lánìá. tán náà ń ta fún wọn ní tán sì náà ní gbangba njọ́ tó bá pè wọ́n síbi wàlímọ̀ njọ́ tó bá pè wọ́n síbi iyì njọ́ tó bá pè wọ́n síbi súná bóyá ilé mọ́ máa wọn gbangba tá a náwó sí njọ́ tó bá pè wọ́n bíi kórè mọ́ṣáláṣí njọ́ tó bá pè wọ́n níbi gbogbo nǹkan tó dáa ní gbangba ní gbangba wọn àyígbéra wọn ni ètò ọmọ ọlọ́mọ wá bá ọ nìkan pẹ̀lú ẹ̀ ní kọ̀rọ̀. alájẹ ṣàánú mi alájẹ ṣàánú mi mọ́tò rí pé àwọn tí ó yòǹbó rẹ̀ ò sí ń bẹ̀ kó wà lélẹ́kúlẹ̀ síríran kí ló fẹ́ ṣé wọ́n ròyìn ẹ̀rọ ọlọ́run bá kan fún mi láì láì ẹnìkan ló dágbére fún pé alájì fẹ́ lọ lóyìnbó hmm. ṣùgbọ́n kò sówó ọkọ̀ ah, kò gbọ́dọ̀ bàjẹ́ tó lọ padà abáyọ ká sẹ́sàn mi fọmọ lẹ́yìn. Allahu Akbar lẹ́yìn tẹ́ ẹ̀mí lérò láéláé. sèrà wà láníyà sèrà kí lọ́wọ́ bá wí. ọ̀la ìkàlà pẹ̀lú ẹ̀mí ọlọ́run ọba ni àwọn náà ní àtúbọ̀tán ààyè tó dáa. jannatu adini. ọlọ́run ti tafsir ukuba dar lẹ́ẹ̀kan náà kẹ́mọ́ bàá máa wá kiri. <laughs> dáadáa ukuba dar àtúbọ̀tán ààyè tó dáa kẹ́mọ́ bàá máa wá kiri. náà kẹ́mọ́ bàá máa wá kiri ọlọ́run jannatu. adini. àti jannatu àti palisi kalẹ̀. ìyẹ̀dí kúlù náà wà má sọ lọ́kà mi ní àbá yìí. àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n wọ bẹ̀ bàbá wọn wọ bẹ̀. wàá sì wá jì í. bàbá wa ìmáàmù nìyẹn o. wàá sì wá jì í. àwọn ìyàwó wọn ìyá àwọn ìyá àwọn bàbá àwọn ìyàwó àwọn bàbá wa ti jẹ́ àwọn ìyá wa. wà á tún rí ìyá tí. àwọn ìyàwó tiwa náà àtàwọn àrọ́mọdọ́mọ àwọn bàbá bàbá wa. wàlí mẹ́la ìkẹ́tù yẹ mikuli baabi ni o ẹgbàdánà pọ̀ yàwọn màláìka tún yàrá kóló náà lè yẹ mikuli baabi gbogbo ọ̀nà gbogbo ọ̀nà gbogbo ọ̀nà gbogbo ọ̀nà wọn máa wọlé bá wọn. salamu ni aleikum. bẹ́ẹ̀ ká gba salamu àmàlẹ́ka níjọ́ náà. àmì àmì àmì salamu na aleikum. ẹgbẹ́ ọ̀gbẹ́ salamu àárí. dáadáa dáadáa salamu dáadáa. àárí ẹni tí salamu àti wàá báyìí salamu na aleikum. mo ní aleikum bí màá sọ̀bàrí tó. àmàlẹ́ka wọn ni ẹ kórìíre. salamu na aleikum bí máa sàbárí tún. ọlọ́run lè rí sùúrù tẹ́ ṣe. sàlámù aláìkún bí máa sàbárí tún. ìlàmúmára tẹ ní. fẹ́ni ìmọ̀ ọkọ̀ bá dá. báwo ni ẹ̀rí ààyè tọ́lọ́run bá sọ náà sí. fani máa ń bá dá. láìláìlá. báwo ni ẹ̀rí sí tó dáa tó dùn tó hmm. tẹ kọ́lá tẹ̀ ń pè ní àgbáyámúlé. aláwọ̀ gbà láwọn náà bí má sábàárẹ̀ tó fani máa ń bá dá tẹ ẹdẹ síjú jama Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún gbogbo. amina. gbẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa lóbìnrin Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún. àmín. a nílò láyé láì jàdá fún yàrá wájà láti fàtúndà rúṣà. yàrá dà Ọlọ́run rọ sí Islam Ọlọ́run má kúrò ẹ̀mí. àmín. Ọlọ́run má dọ̀rọ̀ ẹ̀rú má ọmọ àpàdà sí ibú má ọmọ àpàdà sí ìbàdàbúrú àti gbogbo àwọn ìyá tó jọ àti gbogbo ẹbí náà wọ́n ṣàṣàgbéga fún wọn. Sunna TV ilẹ̀ Yorùbá ọlọ́mọdé ó bàjẹ́ láéláé èmi ò ní ṣáláì ṣàdúrà gbogbo wọn ti ń bá a ṣiṣẹ́ ń bí àwọn tẹkinisíyàn wa àti ìyá wa ti máa ń gbé ahàn sáyé wọ́n hmm. ṣe nǹkan fún ìyá náà wọn ọlákùn fẹ́ àkùn. sùúrù ṣíṣe dárí sùúrù ṣíṣe dára ẹ̀yẹ̀ ẹ̀yà wa sùúrù hmm. bẹ níbẹ̀ lọ́dọ̀ Olúwa bọ́mọ ló bá kú sí ọ jọ̀wọ́ ṣe sùúrù gbowó rẹ ló sọnù jọ̀wọ́ ṣe sùúrù ẹ̀sà ń bẹ níbẹ̀ lọ́dọ̀ Olúwa subhana rabbika rabbil izzati amma wa salamun alal mursalin walhamdulillahi rabbil الله أكبر الله